ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere a ó kà láti inú ìwé Tímótì kínní orí ìkínní ẹsẹ̀ ìkọkànlélógún ó kà báyìí wípé máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. a rí látinú àyọkà wa lónìí pé àwọn ẹni tí wọ́n rí ọkọ̀ ìgbàgbọ́ wọn jẹ́ àwọn ẹni tí wọ́n kọ méjì yìí sílẹ̀. Si ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere nínú ìwé ebérù orí ìkẹwàá ẹsẹ̀ kejìlélógún a rí wípé ẹ̀jẹ̀ jésù ó gbà wá kúrò lọ́wọ́ ẹ̀rí ọkàn búburú àwọn bíbélì òyìnbó mìíràn túmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n pe ẹ̀rí ọkàn búburú yìí ní ìdálẹ́bi ọkàn tàbí ọkàn tó ń dáni lẹ́bi ìdàkejì ẹ̀rí ọkàn búburú ó ní ẹ̀rí ọkàn rere ẹ̀rí ọkàn rere nígbà náà wá jẹ́ èyí tí kò ní ìdálẹ́bi nínú ènìyàn tí ó bá ní ẹ̀rí ọkàn rere kò ní ìdálẹ́bi ọkàn kankan nípa ọlọ́run nínú ọkàn rẹ̀ bí ìgbàgbọ́ ṣe máa ń ṣiṣẹ́ ó lè dàbí ẹni wípé ènìyàn lè ní ìgbàgbọ́ láì ní ẹ̀rí ọkàn rere nítorí wípé ẹni tí ẹ̀rí ọkàn rẹ̀ kò bá lágbára tó ó lè rí ẹni tí ó ní ìgbàgbọ́ ju òun tìkára rẹ̀ lọ tí ó ń ṣe ohun tí yóò dàbí ẹni wípé ó tako ẹ̀rí ọkàn rẹ̀ ẹ lè wo ìwé kọ́rìntì kìíní orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje sí ìkẹtàlá ṣùgbọ́n òtítọ́ ibẹ̀ ni wípé ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere a máa ṣiṣẹ́ papọ̀ ènìyàn kò lè ní ìgbàgbọ́ tí ó dúró déédéé nígbà tí ẹ̀rí ọkàn rẹ̀ bá jẹ́ eléyìí tí ó ti ní àyídáyídá nínú tàbí tí kò lókun tó ẹ̀rí ọkàn ènìyàn jẹ́ ohun ẹ̀mí rẹ̀ àti pé ìgbàgbọ́ rẹ̀ ni èsì tàbí àbájáde ohun tí ẹ̀mí rẹ̀ mọ̀ wípé ó ṣeé ṣe nípa ti ẹ̀mí bó tilẹ̀ jẹ́ wípé àwọn àbájáde yìí wọ́n lè má jẹ́ nípa ti ara ní ohun tí a fojú rí ènìyàn tí ó ní ìgbàgbọ́ a máa tètè rí àwọn ohun tí ó ṣeé ṣe nípa ti ẹ̀mí eléyìí sì jẹ́ iṣẹ́ ẹ̀mí o nílò ẹ̀mí tí ó dúró déédé tí ó sì yè kooro láti ní ìgbàgbọ́ nínú Ọlọ́run ẹ̀rí ọkàn búburú tàbí ẹ̀rí ọkàn tí ó ń dáni a máa dí ìyèkooro ìgbàgbọ́ lọ́wọ́ bá a lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti sá fún ohun gbogbo tí yóò bá tí yóò máa dí ẹ̀rí ọkàn rẹ lọ́wọ́ tàbí ṣe àyídáyidá ẹ̀rí ọkàn rẹ ṣípẹ́ pé kí ẹ̀jẹ̀ Jésù ra ẹ̀rí ọkàn rẹ padà ìdálẹ́bi ọkàn ó jẹ́ ìdíwọ́ ńlá sí ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ eléyìí sì lè já sí rírí ọkọ̀ ìgbàgbọ́ ẹni àdúrà béèrè lọ́wọ́ ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ láti dáàbò bo ọkàn rẹ pẹ̀lú ọkàn takuntakun kí o má bàa máa fọwọ́ kan ẹ̀rí ọkàn rẹ ní àyídáyídá ní ìgbà gbogbo àyọkà wa láti inú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun jálẹ̀ láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa lónìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí ìkíní àti orí ìkejì ẹ máa bá wa kà lọ. ìṣe àwọn àpòstélì orí kìíní tí ó fi lù mí ọ̀wọ́n nínú ìwé mi àkọ́kọ́ mo ti sọ nípa gbogbo ohun tí jésù ṣe àti ẹ̀kọ́ tí ó ń kọ́ àwọn ènìyàn títí di ọjọ́ tí a gbé e lọ sókè ọ̀run lẹ́yìn tí ó ti pàṣẹ ohun tí ó fẹ́ nípa ẹ̀mí mímọ́ fún àwọn àpọ́stólì tí ó ti yàn. Àwọn àpọ́stólì yìí ni ó fi ara rẹ̀ hàn láàyè lẹ́yìn ìjìyà rẹ̀ pẹ̀lú ẹ̀rí tí ó dájú. Wọ́n rí i níwọ̀n ogójì ọjọ́ ó sì bá wọn sọ̀rọ̀ nípa nǹkan tí ó jẹmọ́ ti ìjọba Ọlọ́run. Nígbà tí ó wà lọ́dọ̀ wọn ó pàṣẹ fún wọn pé kí wọ́n má kúrò ní Jerusalem ó ní. ẹ dúró títí ìlérí tí bàbá mi ṣe yóò fi ṣẹ gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tí mo sọ fún yín nítorí omi ni Jòhánù fi ń ṣe ìwẹ̀mọ́ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni a ó fi ṣe ìwẹ̀mọ́ fún yín láìpẹ́ jọjọ. ní ọjọ́ kan tí gbogbo wọn péjọ wọ́n bi í pé. olúwa ṣé àkókò tó nísinsìnyí tí ìwọ yóò gba ìjọba padà fún Ísírẹ́lì. ó dá wọn lóhùn pé kì í ṣe tiyín láti mọ àkókò tàbí ìgbà tí baba ti fi sí ìkáwọ́ ara rẹ̀ nìkan ṣoṣo ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín ẹ ò wá máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdé àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. nígbà tí ó ti sọ báyìí tán bí wọ́n ti ń wò ó a gbé e sókè ìkùkù bò ó wọn kò sì rí i mọ́ bí wọ́n ti tẹjú mọ́ òkè bí ó ti ń lọ àwọn ọkùnrin méjì tí wọ́n wọ aṣọ funfun dúró tì wọ́n wọ́n ní ẹ̀yin ará gádìrì lórí tí ẹ fi dúró tí ẹ̀ ń wòkè bẹ́ẹ̀ Jésù kan náà tí a mú kúrò lọ́dọ̀ yín lọ sí ọ̀run yìí yóò tún padà wá bí ẹ ṣe rí i tí ó ń lọ sí ọ̀run. wọ́n padà sí Jerúsálẹ́mù láti orí òkè tí a ń pè ní òkè Ólífì òkè náà súnmọ́ Jerúsálẹ́mù kò tó ibùsọ̀ kan sí ìlú nígbà tí wọ́n wọ inú ilé wọ́n lọ sí ìyàrá òkè níbi tí wọ́n ń gbé àwọn tí wọ́n jọ ń gbé ni pétérù johanu jacobu Andrew, filipi tumasi batolomiu matthew jacobu ọmọ afeo simoni ti ẹgbẹ́ seloti àti judasi ọmọ jacobu gbogbo wọn fi ọkàn kan ń gbàdúrà nígbà gbogbo pẹ̀lú àwọn obìnrin àti maria ìyá jésù àti àwọn arákùnrin Jésù ní ọjọ́ kan Pétérù dìde láàrin àwọn arákùnrin tí wọ́n tó ọgọ́fà ènìyàn ó ní. ẹ̀yin ará dandan ni pé kí ohun tí ẹ̀mí mímọ́ sọ nínú ìwé mímọ́ láti ẹnu Dáfídì ṣẹ nípa ọ̀rọ̀ Júdásì tí ó ṣe amọ̀nà àwọn tí ó mú Jésù nítorí ọ̀kan nínú wa ni ó sì ní ìpín nínú iṣẹ́ yìí ó ra ilẹ̀ kan pẹ̀lú owó tí ó gbà fún ìwà burúkú rẹ̀ ni ó bá ṣubú lulẹ̀ ikùn rẹ̀ sì bẹ́ẹ́ gbogbo ìfun rẹ̀ bá tú jáde gbogbo àwọn ènìyàn tí ó ń gbé Jerusalem ni ó mọ̀ nípa èyí wọ́n bá ń pe ilẹ̀ náà ní akelidama ní èdè wọn ìtumọ̀ èyí ni ilẹ̀ ẹ̀jẹ̀. ọ̀rọ̀ náà rí bí ó ti wà ní àkọsílẹ̀ nínú ìwé orin Dáfídì pé kí ibùgbé rẹ̀ di ahoro kí ẹnikẹ́ni má gbé ibẹ̀ àti pé kí a fi ipò rẹ̀ fún ẹlòmíràn nítorí náà ẹ̀tọ́ ni kí a yan ẹnìkan nínú àwọn tí ó ti wà pẹ̀lú wa ní gbogbo àkókò tí Jésù Olúwa ti ń wọlé tí ó ń jáde pẹ̀lú wa láti àkókò tí Jòhánù ti ṣe ìrìbọmi títí di ọjọ́ tí a fi mú Jésù kúrò lọ́dọ̀ wa kí Olúwa rẹ̀ lè jẹ́ ẹlẹ́rìí àjíǹde Jésù kí ó sì di ọ̀kan nínú wa wọ́n bá gbé ẹni méjì síwájú jósẹ́fù tí a ń pè ní básábà tí ó tún jẹ́ júsítù àti màtáàsì wọ́n gbàdúrà pé. ìwọ olúwa olùmọ̀ràn gbogbo ènìyàn fi ẹni tí o bá yàn nínú àwọn méjèèjì yìí hàn kí o lè gba iṣẹ́ yìí àti ipò àpọ́stélì tí júdásì fi sílẹ̀ láti lọ sí ààyè tirẹ̀. wọ́n bá ṣẹ́ gègé gègé bá mú màtíásì ó bá di ọ̀kan nínú àwọn àpọ́stólì mọ́kànlá. Ìṣe àwọn àpọ́stélì orí kejì. Ní ọjọ́ Pẹ́ntíkọ́stì, gbogbo wọn wà pọ̀ ní ibì kan náà. Lójijì, ìró kan dún láti ọ̀run. Ó dàbí ìgbà tí afẹ́fẹ́ líle bá ń fẹ́, ó sì kún gbogbo inú ilé níbi tí wọ́n ń gbé jókòó. Wọ́n rí nǹkan kan tí ó dàbí ahọ́n iná tí ó pín ara rẹ̀ tí ó sì pàdé ẹnìkọ̀ọ̀kan wọn gbogbo wọn bá kún fún ẹ̀mí mímọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi èdè mìíràn gẹ́gẹ́ bí ẹ̀mí ti fi fún wọn láti máa sọ ní àkókò náà àwọn júù tí wọ́n jẹ́ olùfọkànsìn tí gbogbo orílẹ̀-èdè ayé wá wọ́n wà ní Jerúsálẹ́mù nígbà tí wọ́n gbọ́ ìròyìn àwọn ènìyàn rọ́wá ẹnu yà wọ́n nítorí ẹnìkọ̀ọ̀kan wọ́n ń gbọ́ tí wọ́n ń sọ èdè tirẹ̀ èyí dá wọn láàmú ó sì yà wọ́n lẹ́nu wọ́n ní. ṣé bí ara Gálílì ni gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tí ẹnìkọ̀ọ̀kan wá fi gbọ́ tí wọ́n ń sọ èdè abínibí rẹ̀ àti ará Pátíà àti ará Mẹ́díà àti ará Élámù àwọn tí ó ń gbé ilẹ̀ Mesopotamia ilẹ̀ Jùdíà àti ilẹ̀ Cappadocia ilẹ̀ Pọ́ntù ilẹ̀ Asia ilẹ̀ Frigia àti ilẹ̀ Pamphylia ilẹ̀ Ejipti àti agbègbè Libya lẹ́bàá Kireni àwọn àlejò láti ìlú Róòmù àwọn Júù àti àwọn aláwọ̀sí ẹ̀sìn Júù àwọn ará Kírétè àti àwọn ará Arabia gbogbo wa ni a gbọ́ tí wọ́n ń sọ àwọn iṣẹ́ ńlá Ọlọ́run ní oríṣiríṣi èdè wa. Ìdààmú bá gbogbo àwọn ènìyàn ó pa wọn láyà wọ́n ń bi ara wọn pé. Kí ni ìtumọ̀ èyí? Ṣùgbọ́n àwọn mìíràn ń ṣe ẹlẹ́yà wọ́n ní. Wọ́n ti mu ọtí yó ni. Pétérù wá dìde dúró pẹ̀lú àwọn àpọ́stélì mọ́kànlá ó sọ̀rọ̀ sókè ó ní. Ẹ̀yin ará ẹ̀yin Júù àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé Jerúsálẹ́mù ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí yé yín kí ẹ fetí sí ọ̀rọ̀ mi àwọn yìí kò mutí yó bí ẹ ti rò ó nítorí ó ṣẹ̀ṣẹ̀ di agogo mẹ́sàn-án òwúrọ̀ ni ṣùgbọ́n ohun tí Jóẹ́lì wòlíì Ọlọ́run ti sọ wá ṣẹ lónìí tí ó wí pé Ọlọ́run sọ pé nígbà tí ó bá di àkókò ìkẹyìn n ó tú ẹ̀mí mi jáde sórí gbogbo ènìyàn àwọn ọmọ yín lọ́kùnrin àti lóbìnrin yóò sọ àsọtẹ́lẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin yóò rí ìran àwọn àgbáyé yóò sì láàlàá àní ní àkókò náà wọn ó tú ẹ̀mí mi sórí àwọn ẹrúkùnrin mi àti sí orí àwọn ẹrúbìnrin mi àwọn náà yóò sì máa sọ àsọtẹ́lẹ̀ wọn ó fi ohun ìyanu hàn lókè ọ̀run àti ohun àbàmì lórí ilẹ̀ ayé ẹ̀jẹ̀ àti iná ìkúùkù àti èéfín òòrùn yóò ṣókùnkùn òṣùpá yóò di ẹ̀jẹ̀ kí ó tí ó di ọjọ́ ńlá tí ó lókìkí ọjọ́ olúwa ní ọjọ́ náà gbogbo ẹni tí ó bá képe orúkọ olúwa ni a ó gbàlà ẹ̀yin ará ọmọ ìsírẹ́lì ẹ fetí sí ọ̀rọ̀ mi jésù ará násárẹ́tì ni ẹni tí ọlọ́run ti fi hàn fún yín pẹ̀lú iṣẹ́ agbára iṣẹ́ ìyanu iṣẹ́ abàmì tí Ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣe láàrin yín ẹ̀yin fúnra yín sì mọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti ètò tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ àfi lé yín lọ́wọ́ ẹ jẹ́ kí àwọn aláìbìkítà fún òfin kàn án mọ́ àgbélébù ẹ sì pa á ṣùgbọ́n Ọlọ́run tú ìdè ikú ó jí ìdìde nínú òkú kò jẹ́ kí ikú ní agbára lórí rẹ̀ nítorí Dáfídì sọ nípa rẹ̀ pé mo rí olúwa níwájú mi nígbà gbogbo ó wà ní ọwọ́ ọ̀tún mi nítorí náà ohunkóhun kò lè dà mí láàmú nítorí náà inú mi dùn mo bú sẹ́rìn bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn ẹlẹ́ran ara ni mí síbẹ̀ n ó gbé ìgbé ayé mi pẹ̀lú ìrètí nítorí o kò ní fi ọkàn mi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni o kò ní jẹ́ kí ẹni mímọ́ rẹ rí ìdìbàjẹ́ ó ti fi ọ̀nà ẹ̀yìn hàn mí ó sì fi ayọ̀ kún ọkàn mi níwájú rẹ ẹ̀yin ará mo sọ fún yín láìṣe àní-àní pé dáfídì bàbá ńlá wa kú a sì sìn ibojì rẹ̀ wà níhìn-ín títí di òní ṣùgbọ́n nítorí ó jẹ́ aríran ó sì mọ̀ pé ọlọ́run ti búra fún un pé ọ̀kan nínú ọmọ tí òun ó bí ni ó jókòó lórí ìtẹ́ òun ó ti rí i tẹ́lẹ̀ pé mẹ̀sáyà yóò jí dìde kúrò nínú òkú ìdí nìyí tí ó fi sọ pé a kò fi sílẹ̀ ní ibùgbé àwọn òkú bẹ́ẹ̀ ni ẹran ara rẹ̀ kò díbàjẹ́ Jésù yìí ni Ọlọ́run jí dìde gbogbo àwa yìí sì ni ẹlẹ́rìí nísinsìnyí tí a ti gbé e ka ọwọ́ ọ̀tún Ọlọ́run ó ti gba ìlérí ẹ̀mí mímọ́ láti ọ̀dọ̀ bàbá ó wá tú jáde ohun tí ẹ̀ ń rí tí ẹ sì ń gbọ́ nìyí nítorí dáfídì kò gòkè lọ sí ọ̀run ohun tí dáfídì sọ ni pé olúwa wí fún olúwa mi pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títí n ó fi sọ àwọn ọ̀tá rẹ di tìmùtìmù ìtìsẹ̀ rẹ nítorí náà kí gbogbo ilé Ísírẹ́lì mọ̀ dájú pé Jésù yìí tí ẹ̀yin kàn máa gbélébù ni Ọlọ́run ti fi ṣe Olúwa àti Mèsáyà. nígbà tí àwọn ènìyàn gbọ́ ọ̀rọ̀ náà gún wọn lọ́kàn wọ́n wá bi pétérù àti àwọn àpọ́stélì yòókù pé. ẹ̀yin ará kí ni kí a wá ṣe. pétérù dá wọn lóhùn pé ẹ ronúpìwàdà kí a ṣe ìrìbọmi fún ẹnì kọ̀ọ̀kan yín ní orúkọ kristi a ó sì dárí ẹ̀ṣẹ̀ yín jì ẹ sì wá gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ nítorí ẹ̀yin ni a ṣe ìlérí yìí fún àti àwọn ọmọ yín àti gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀nà jíjìn a ṣe é fún gbogbo ẹni tí olúwa ọlọ́run wa bá pè ó tún bá wọn sọ̀rọ̀ púpọ̀ ó rọ̀ wọ́n gidigidi pé ẹ gbara yín kúrò nínú ìyà tí ìran burúkú yìí yóò jẹ a ṣe ìrìbọmi fún àwọn tí wọ́n gba ọ̀rọ̀ náà ní ọjọ́ náà àwọn ẹgbẹ̀ẹ́dógún ènìyàn ni a kà kún ọmọ ìjọ wọ́n ń fi tọkàntọkàn kọ́ ẹ̀kọ́ tí àwọn àpòstólì ń kọ́ wọn wọ́n wà ní ìrẹ́pọ̀ wọ́n ń jọ ń jẹun wọ́n ń jọ ń gbàdúrà ẹ̀rù àwọn onígbàgbọ́ wá ń ba gbogbo ènìyàn ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì tí a ti ọwọ́ àwọn àpọ́stélì ṣe gbogbo àwọn onígbàgbọ́ wà ní ibì kan náà wọ́n jọ ní ohun gbogbo ní àpapọ̀ wọ́n ta gbogbo ohun tí wọ́n ní wọ́n sì pín owó tí wọ́n rí láàrin ara wọn gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan ti ṣe aláìníṣe wọ́n ń fi ọkàn kan lọ sí tẹ́ḿpìlì lójoojúmọ́ wọ́n ń jọ ń jẹun láti ilé dé ilé wọ́n jọ ń jẹun pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ọkàn kan wọ́n ń fi ìyìn fún Ọlọ́run gbogbo àwọn ènìyàn ni ó fẹ́ràn wọn lójoojúmọ́ ni àwọn tí wọ́n rí ìgbàlà ń darapọ̀ mọ́ wọn. ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́n tán yìí wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven. ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.